على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على آل إبراهيم إنك حميد مجيد وبعد السلام عليكم ورحمة الله وبركاته إليني حديث إليك وقد ديني أغطى حديث نمبر 61 nínú ìwé 200 golden hadith from the messenger of allah ti abdulmalik mujahid ti ilé ìtẹ̀wé darussalam ti orílẹ̀-èdè saudi arabia ló gbé jáde hadith náà lọ báyìí pé ìdá atisa ahdukum fayahmidallah fashamitu wa in lam yahmed wa in lam yahmedillah fala tushammituhu hadith náà lẹ́ẹ̀kan sí i. إذا عطس أحدكم فحمد الله فشمتوه وإن لم يحمد الله فلا تشمتوه ìtumọ̀ àdísì náà ní bọ̀rọ̀ gidi òjíṣẹ́ lá Muhammad sallallahu alaihi wa alihi wasallam sọ wípé ìdá àtìsà ahadukum nígbà tí ọ̀kọ̀ọ̀kan nù yín tàbí tẹnikẹ́ni nù yín bá sín fahamidallah tó wá sọ gbólóhùn alihamdulillah fàṣàmìtúhù ẹ̀yin náà sọ fún pé yarhamukallah wa illam yahmadillah ṣùgbọ́n tí o bá sọ pé alihamdulillah lẹ́yìn tó sí tán fàlà tuṣàmìtúhù ẹ má sọ pé yarhamukallah fún ìtumọ̀ rẹ̀ lẹ́ẹ̀kan sí òjíṣẹ́lá muhammad sallallahu alaihi wa sallam sọ pé ìdá àtìsá ahdukum nígbà tí ọkọ̀ kan nù yín bá sín fahamidallah lẹ́yìn náà tó wá ṣe gbólóhùn alhamdulillah tó sọ jáde lẹ́nu fàṣàmìtú ẹ̀yà ẹ̀yìn náà ẹ̀yà sọ fún pé yarhamukallah wà ilam yahmadillah tí ò bá sọ gbólóhùn alhamdulillah fàlà tùṣàmìtú ẹ mọ́ ṣe yarhamukallah ẹ mọ́ sọ fún un náà hadithi yìí tí a bá wò ó ẹ̀kọ́ pọ̀ mẹ́ta lè kọ́ inú àwọn ẹ̀kọ́ tá a lè kọ́ onígbọ́n àdìsí ni wípé gbogbo àsìkò gbogbo ìgbà òun ni ọlọ́run ọba àlekẹ́ ọláfẹ́ká máa rántí òun ìdí nìyí tó jẹ́ pé nígbà tá a tún sín ọlọ́run ọba àlekẹ́ ọlá ànábì sallallahu alaihi wasallam ń ṣàlàyé pé ká tún ṣe alhamdulillah ká tún dúpẹ́ fọlọ́run á tún rántí ọlọ́run pa á sín ìyẹn lẹ́kọ̀ọ́ alákọ̀ọ́kọ́ gbogbo gbogbo ìgbà àsìkò lọ́lọ́run fẹ́ ká máa rántí o fàtkúrú ni adkúrkùn gẹ́bọ́lọ̀ ní sọ́nù Quran ẹ rántí mi èmi náà yóò rántí mi ọ̀kan náà àwọn sálàpù ló sọ wípé òun mọ̀gbà tọ́lọ́run máa rántí òun àwọn èèyàn wá sí mọ̀ pé àà ó ní gbogbo ìgbà tóun bá ti rántí ọlọ́run lọ́lọ́run rántí òun ó wá mú àyà yẹn wá nu Quran gẹ́gẹ́ ẹ̀rí wípé Allah Ta'ala sọ wípé fàtkúrúni ẹ mi adkúrúkùn èmi náà máa ti yín bí ìyẹn bó ti rí yẹn. ẹ̀kọ́ kejì tí a lè kọ́ nínú hadithi yìí ó ní pé mùsùlùmí gbọ́dọ̀ ní kan ọmọ ìyá rẹ̀ tó jẹ́ mùsùlùmí ọ̀rọ̀ rẹ̀ gbọ́dọ̀ kan nígbà tó ń tàn sí tó ṣe alhamdulillah a tún sọ fún pé hamukala ó fi hàn yí pé mùsùlùmí máa ń ṣàánú ara wọn wọn máa káànú ara wọn atụ àdúrà fún tó ń sọ ni pé alhamdulillah ó sọ pé ọpẹ ni fọ́lọ̀n ìyìn ni fọ́lọ̀n àtúnni yàrá hamukallah ọlọ́run ó kẹ́ o ọlọ́run tún sí ó ṣàánú rẹ o ẹ̀rí mùsùlùmí tún máa ṣe kíni ara wọn máa wọn nígbà tó yẹn fún ó fi hàn pé eléyìí náà yàtọ̀ sí pàǹsí lọ́pọ̀lọpọ̀ tó ṣẹlẹ̀ sọ́mọ ìyá mùsùlùmí dáadáa ní àbíkan ọkù ká tó ṣàdúrà fún ọlọ́run bá yóò fún wa ní àgbọ́yé rẹ̀ gbólóhùn tí wọ́n ń pè ní sàmìtúhù yìí kí ni ìtumọ̀ rẹ̀ òun náà ni gbólóhùn yarhamukallah kí ló jẹ́ ká sọ eléyìí hadithi ní wà nínú ẹgbà wa ti al-imam al-bukhari tó ní òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam sọ pé ìdá àtìsá ahdukum tí ẹni tẹ́ bá ti sín fàlẹ́yàkùn ẹni tó sì yẹn kó yà sọ pé alihamdulillah òní fahamidallah wàlíyàkùnláhù kó wá sọ fún àhúhù ọmọ ìyá rẹ àwòsọ ìbùhù tàbí ẹni tó alábàárin tàbí ẹni tó wà ń bẹ̀ ń yẹn nígbà tó ń tọ̀ sọ pé alihamdulillah sọ fún pé yarhamukallah gbólóhùn tó wọ́n sọ nìyẹn ọlọ́run ọba òkè ló ìtànàbí gbà lérò náà ni pé ká sọ gbólóhùn yarhamukallah fàyídà kọ́ọ̀lá lahu yarhamukallah kò wá dúró ń bẹ̀ ànábì ní nígbà tí ẹni tí ó sìn yẹn tó ṣe alihamudulilayi táwa tún wá sọ fún pé yarhamukallah yẹn fàlẹ́yàkùn ẹni tá a sọ fún pé yarhamukallah kó náà tún sọ pé yahdikumullah wa yuslih baalakum yahdikumullah wa yuslih baalakum ọlọ́run ọbọ̀ fi yín mọ̀nà o ọlọ́run bó sì ṣàtúnṣe àlámọ̀rí yín Imam Bukhari ló gba àdísì yẹn náà wá níbi àwa rí kọ́ pé ẹ̀kọ́ wo ló wà fún ẹni tó sín tí èèyàn bá ti sín ṣín àbí sínkìn àbí ṣìn ní ẹ̀kọ́ àkọ́kọ́ ni pé gbólóhùn tí ó jáde lẹ́nu ẹ̀ lẹ́yìn tó bá sín tán ni alhamdulillah ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì nínú bá nínú sísìn ni pé ẹni tó bá wà wà lẹ́gbẹ̀ẹ́ tó jẹ́ mùsùlùmí tó gbọ́ alihamdulilayi tó ṣe òun náà sọ fún pé yàrá hamukalọ kì yàrá hamukalá wò ẹ̀kọ́ àwọn ìta àmọ́ sọ ni yàrá hamukalá yàrá hamukalọ yàrá yàrá yàrá ń tà sọ mi. ta sọ fún pé yàrá yóò tún wá dáhùn tó sìn yẹn yóò sọ wa yuslih baalakum yahdikumullah wa yuslih baalakum yahdikumullah wa yuslih baalakum ó jẹ́ nǹkan mẹ́ta alákọ̀ọ́kọ́ ẹni tó sin yóò sọ pé alihamdulillah ẹni tó gbọ́ sétí nígbà tó sọ pé alihamdulillah òun ó sọ pé yarhamukallah nígbà tí wọ́n sọ fún ẹni tó sin yẹn pé yarhamukallah yóò tún wá dáhùn pé ya wa yuslih wa jẹ jáde nípa ọ̀rọ̀ sínsìn pé kí wá ní ìdájọ́ kéèyàn sọ wípé alihamdulilayi tó bá kí tún wá ní ìdájọ́ kéèyàn sọ pé fún apá kan náà àwọn sọ wípé mustahab mandub wípé kì í sọ̀rọ̀ yan dandan ṣùgbọ́n téèyàn bá ti ṣe yóò gbà láadá lórí rẹ̀ àṣẹ ni látọ̀dọ̀ òjíṣẹ́ ṣùgbọ́n àṣẹ yìí ò lẹ́sà àlàwájì ìlẹ̀sàm pé àṣẹ tí èsì tọ̀ràn yan dandan gbọ̀n ni nítorí náà ní tí wọ́n fẹ́ ká ṣe ni tí ó gbà láadá ṣùgbọ́n tá a bá wo bádìsì ti wá gangan èyí tá a kà nú adis number sixty one ẹ̀rọ ní àfisà àdúkùn fahmidallah tó bá sín tọkànnú ìmùsùlùmí bá sín tó bá ṣe alhamdulillah èèyàn èèyàn lè fojú wò pé kì í sọ̀rọ̀ èèyàn dandan gbà ṣùgbọ́n àdìsí tá a mú wáyé tánà mi ní ìdá àti sa àhẹ̀dùkùn tọkọ̀ọ̀kan nù yín bá sín falẹ̀ yakul kó yá sọ wípé amúrù nìyẹn àṣẹ nìyẹn látọ̀dọ̀ ànábì wàlẹ̀ amúrù yàtọ̀dì lè wòjò gbà bẹ́ẹ̀ sì ni tánàbì bá ti pàṣẹ ó di dandan ká mú ṣẹ àyàfi tá a bá rí nǹkan kan tó gbé àṣẹ yẹn kò ní àṣẹ tọ̀ràn yẹn dandan gbọ̀n tó jẹ́ àṣẹ pé ẹni tó bá wù ni arábìnrin kò sọ pé alhamdulillah ó fi hàn pé ìdájọ́ ká sọ gbólóhùn alhamdulillah tá a bá sín zọ irúlẹ̀ hadith yẹn nàǹtúkù ẹ̀ bó ṣe wá yẹn ọ̀ràn yẹn ni fún gbogbo ẹni tó bá sín tó jẹ́ mùsùlùmí láti ṣe alhamdulillah àwa tá a wá wà ń bẹ̀ tá a gbọ́ tó ṣe alhamdulillah gbólóhùn yarhamukallah ìṣọ̀ràn yẹn ni káwí nínú àdífì tó wà ní 61 yìí ààrí fàyọ́mẹ̀ pọ̀rọ̀ èèyàn gan ni anábìnrin tó bá ti ṣe alhamdulillah fàṣàmìtúhù command ni imperative anábì tún pàṣẹ ń bẹ̀ ni tábà tún wà àdífì tí mo wá ní ohun Bukhari lẹ́ẹ̀kan anábìnrin wàlẹ̀yàkùnláhù kó yá sọ fún àhóhù ọmọ ìyá rẹ̀ a ó sọ ìbùhù tàbí arákùnrin pé ìyá rahamukallah ó pàṣẹ pé ká sọ ni nítawọn afáwa sọ ni pé ǹjẹ́ tẹ́nìkan bá sín tí ó ṣe alhamdulillah ó kiri àánú àdéfì ní àní sọ pé alhamdulillah ṣùgbọ́n tẹ́nìkan bá sín lọ́ọ̀kan táàmọ̀ bóyá ṣe alhamdulillah bí ò ṣe ń kọ́ ìjà máa ṣe gbólóhùn yarhamukallah fún àní ṣe gbólóhùn yarhamukallah fún torí pé táwọn àbí sọ ni pé fahamidallah tó ṣe alhamdulillah ìjà gbọ́ nígbà tá a ti gbọ́ hmm? nígbà tá a a ò ní sọ yarhamukallah fún a ní sọ yarhamukallah fún inú ẹgbàá mi nù kọrí ànámi ìdá àfisa ahadukum wa hamidallah kana haqqan ala kulli muslimin sami'ahu an yaqula lahu yarhamukallah ẹ̀rí bá sọ pé tàà bá gbọ́ kó sọ òun ni pé anábì sọ pé ìdá àfisa ahadukum wa hamidallah tó sì ṣe alihamdulilayi kana haqqan ala kulli mùsùlùmí ó ti wá di ẹ̀tọ́ ó ti di ìwọ̀ lórí gbogbo mùsùlùmí sàmì àhù tó gbọ́ gbólóhùn alihamdulilayi tó ṣe yìí à ń yàkúlà láhù kó yá sọ fún pé yàhámùkàlá ìlànà àwọn afáàfin fa ìdájọ́ rẹ̀ yọ wípé ó fi hàn pé téèyàn ò bá gbọ́ kì í sọ̀rọ̀ àyàn kéèyàn ò wí mọ́ èèyàn ní sọ tàbí àgbọ́kùwì ìbéèrè tí wọ́n lè wáyé pé ẹni tá a mọ̀ pé tó bá sí ó máa ń ṣe alhamdulillah ṣùgbọ́n wà lọ́ọ̀kan àgbọ́ kó sọ ṣá lè mọ gbólóhùn ẹ sísọ alhamdulillah rẹ̀ yẹn lórí ètò tí máa ń ṣe tẹ́lẹ̀ ká ti mọ̀ kó máa ń ṣe alhamdulillah káwá sọ fún pé yarhamukallah wallahu ta'ala àlàǹfẹ̀ sí rẹ̀ nípa àlè sáàní sọ bẹ́ẹ̀ torí pé tánàbì sọ ni pé kánà haqqan ala kulli muslimin sami'ahu gbogbo mùsùlùmí tó bá gbọ́ ńgbà tó ṣe alhamdulillah yẹn ó fi dẹ̀tọ́ lórí wọn tí wọ́n sọ pé yarhamukallah wàádẹ̀ yá ni eléyìí ń sọ wípé eléyìí ń sọ fún wa wípé ajẹ́ wípé gbogbo tàbá ti lè gbọ́ tẹ́nìkan sọ wípé alhamdulillah tá a fi ti ara wa gbọ́ kó ń tọ̀hún kó yá ṣe kíni kó yá ṣe yarhamukallah fún ẹni tó sin kọ́lọ̀ ọba àlekẹ́ọ́lá kó ṣàánú wa ní ìkẹyìn afẹ́ tí gbogbo wa kárí kọ́ nínú hadithi wípé ẹ̀sìn Islam ẹ̀sìn ẹ̀kọ́ ni afẹ́kárí ìgbàyọ́ mẹ́ pé ẹ̀sìn Islam ẹ̀sìn ẹ̀kọ́ ni kìí ṣẹ̀sìn tí èèyàn kàn máa ṣe gbòǹdùkú ẹ wo lórí sínsín ẹ̀wẹ̀ ẹ̀kọ́ tá a kọ́ mẹ́ tó bá ti sín sọ pé alhamdulillah tó bá ti sín sọ pé alhamdulillah nígbà tó bá sín tán tẹ́ni tó ṣe alhamdulillah ẹni tó gbọ́ kó sọ pé yarhamukallah kó sọ pé yarhamukallah tó bá tún ti sọ pé yarhamukallah ẹni tó sọ fún pé yarhamukallah kó náà tún dáhùn pé yahdikumullah wa yuslih balakum tẹ́yìn ò bá jókòó kọ́ kínní kò lè má torí náà láti sìn lọ ọ̀kọ̀ọ̀kan ní wa ká lọ kọ́ torí pàṣẹ ni látọ̀dọ̀ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam níkẹyìn níparí tí a bá ti ń sọ gbólóhùn yìí ká máa ní nínú ẹ̀ ní pé imtisalan li amri rasuli sallallahu alaihi wasallam à ń ṣe níbàámu pẹ̀lú àṣẹ ànábì tá a bá ti níyẹn lẹ́mìí alhamdulillah a tún máa gba láàdá pé à ń mú àṣẹ ànábì ṣe subhanallah láàdá la máa gbà ọlọ́run bá yóò ṣàánú wa pọ́pọ̀lọpọ̀ ní ìsìn tí a máa ń sọ tí blessing ṣe ẹ̀pẹ̀lẹ́ o ah ẹ̀lẹ́ o ẹlẹ́mìí ní báríkà gbogbo àwọn kìíní ẹ̀ kò bá mu ẹni tọ́nà rán sí wa pẹ̀lú ẹ̀sìn ti sọ ń tá ṣe báríkà blessing àwọn kèfèrí ní ọkọ̀ gbogbo kí wọ́n ẹ̀ jáde blessing blessing sì ṣe universal language fáwa mùsùlùmí bó lọ mọ́kà tó bá sẹ́yìn tó ní alhamdulillah wọ́n ti gbọ́ yé yarhamukallah ni wọ́n sọ fún ọ hmm? tẹ́ni tí èṣe tó bá jẹ́ mùsùlùmí tí èṣe tó sí tó gbé ègbó tẹ́nìkan ní blessing ò ní mọ̀ pé ìwọ ní bá wí so ẹ̀sìn tí wá wà unique ìdí ni tí mùsùlùmí tó yẹ pé kò síbi tó lọ láyé yóò kí jímọ̀ yóò kí ìwọ̀n ìmọ̀-àrún lójúmọ́ mọ́ṣáláṣí kò sí wàhálà fún torí pé èdè kan ni gbogbo wa ń jọ ń fi ń sin lọ́hùn onálédè tó lọ́hùn fi sọ àlùkùránì kalẹ̀ ọlọ́run ló sì ṣàlẹ́ ṣàbẹ̀ kọ́lọ́run ọba kò fún wa lágbọ̀ọ́yé ọ̀rọ̀ rẹ̀ dáadáa ọlọ́run jù bàjẹ́ àlékún dáadáa ọlọ́run kò ṣe fẹ́ nìkọ̀ọ̀kan wa torí náà tí èèyàn bá ti sín tó sọ pé alhamdulillah àwa tá a gbọ́ nígbà tó sọ pé alhamdulillah ká sọ pé yarhamukallah tóun náà bá tún ti gbọ́ tá a sọ pé yarhamukallah fún yóò wá dá padà pé yahdikumullah wa yuslih balakum ọlọ́run kò fún alágbọ̀nyọ́rọ̀ rẹ̀ wassalamu alaikum wa rahmatullah wa barakatuh.